وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ترى رياض الصالحين للإمام النووي رحمه الله في أمباكي كاريلا نبتي أما كالوني òun náà ní báàbò fi ta'awuni 'ala al-birri wat-taqwa yẹni pé ọ̀rọ̀ nípa ìkúra ẹni lọ́wọ́ ìṣe ìrànwọ́ fúnra ẹni 'ala al-birri lórí iṣẹ́ rí wat-taqwa àti ìbẹ̀rù ọlọ́wọ́n ọba lábàárẹ̀ ní tí ó ń rin ọ̀nà kan àbí àwọn ìjọ kan tí wọ́n rin ọ̀nà kan àbí àwùjọ kan tí wọ́n ń rin ọ̀nà kan tó ṣe pé ọ̀nà rí ni ọ̀nà ìbẹ̀rù ọlọ́wọ́ bá ní kí a kóró ẹni bẹ́ẹ̀ lọ́wọ́ náà ní ti abẹ́ka ní òní náà. بسم الله الرحمن الرحيم قال المصنف رحمه الله تعالى باب في التعاون على البر والتقوى قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم وتعاونوا على البر والتقوى وقال تعالى والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات ووصفوا بالحق ووصفوا بالصبر قال الإمام الشافعي رحمه الله تعالى كلام معناه إن الناس أو أخطأهم أو إن الناس أو أخطأهم في غفلة عن تدبر عن هذه عن تدبر هذه السورة بن أبي عبد بن ذي القال الجهني رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من جهز غازيا في سبيل الله فقد جزى ومن خلف غازيا في أهله بخير فقد جزى متفق عليه وعن أبي سعيد الخدري رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم بعث بعثا إلى بني الإحيان بالحذي فقال ينبعث من كل رجلين أحدهما والعدل بينهما رواه مسلم الإمام النووي رحمه الله نبي ونفق التعاون على البر والتقوى إما شيء كلفا ìrora ẹni lọ́wọ́ lórí iṣẹ́ rí àti ìbẹ̀rù ọlọ́wọ́ ọba náà ni tọ́pì sọ fẹ́ sọ̀rọ̀ lé lónìí nínú síra àwọn tí ń jẹ́ Riyadus Salihin. àkọ́kọ́ ẹ̀rí tó kọ́ ń wá onílẹ̀ ní bí qala Allahu ta'ala wa ta'awanu 'ala al-birri wat-taqwa. bá ní ẹ yín lọ́wọ́ 'ala lórí iṣẹ́ rẹ̀ wat-taqwa àti ìbẹ̀rù ọlọ́wọ́ ọba ṣékò ara mú àyà yẹn mọ níbẹ̀ mo mú ìparí àyà mi wá àyà yẹn tó ń tún jẹ́ ìdàkejì àyà yìí eléyìí túmọ̀ sí fúnkì ìmáàmù Nawawi rahimahullah bí ó ṣe lágbára tó àti ma'rifatu istidlal bi ayati al-Qur'aniyya àti ìmọ̀ bí yẹn ṣe máa ń lo ẹ̀rí pẹ̀lú àyà Qur'an gbogbo ẹnu bẹ̀ nìkan náà ni wọ́n rọra lò àyà kejì tó ní wala ta'awanu 'ala al-ithmi wal-'udwan òun tó bá òun tó wò mí lọ ní báwo mi ràn ní yóò tó bá lọ òun ló fa ní náà wà nínú òfin mú yín wá ìtumọ̀ àyà yìí ni pé wa ta'awanu ẹ̀rọ̀ra yín lọ́wọ́ 'ala al-birri iṣẹ́ rí wa àti ìbẹ̀rù ọlọ́wọ́ bá ó mú ìpèsè yẹn bá rí ẹni tí ń ṣe dáadáa kí ẹ lọ gbìyànjú bó lè yóò ṣe kọ lápá tí dáadáa wọn fi rọrùn láti ṣe mọ́dún nígbò pé ń takò ọ́ ìníjẹ́ kó rí dáadáa yìí ṣe ètò lágbára jù ní kó o lè ṣe kó o tó lè jẹ́ni tí ó ṣe kó tó ṣe irú eléyìí ipò tó lágbára tí ọ̀dà náà ní irú kéèyàn wà ní irú ipò yìí ẹni pé ní àwùjọ tí a wà yìí àwa náà mọ̀ wípé àwọn kankan bẹ tó ṣe pé òfin ọlọ́wọ́n ọba ni tí ó sì yẹ oníkàlùkù yékéyéké ìgbà tó yí ọ̀hún ó lè má ti rọrùn fún láti lò níwọ̀n tó mọ̀ sí kíkọ́ wá dúró wípé àmọ̀ ẹ̀takò yín ni ànígbà ó takọ́ ayà Al-Qur'an tó ní wa ta'awanu 'ala al-birri wat-taqwa kódà nǹkan tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ sẹ́mi ayé náà tí ẹ bá rí pé dáadáa làwọn ẹni yìí ń ṣe kò ní bùkátà sí kò ní pé ọ̀ọ́ta kò wọ́n wọn náà tó dájú ní kí wọn náà kò fún wọn lọ́wọ́ kódà tó bá ṣe pé ọ̀rọ̀ ẹnu ló bá fi ṣe ìkún lápá fún wọn lórí nǹkan tí wọ́n ń ṣe sí nǹkan yẹn dáa so ojúṣe mùsùlùmí ni eléyìí gẹ́gẹ́ bí ayah Qur'an tí Sheikh Nawawi rahimahullah tí wọ́n mú wa wọ́n tún wá mú ayah ẹlẹ́kejì wa odidi súrọ̀ kan nínú al-Qur'an wọn wá fi ṣe ẹ̀rí ẹlẹ́kejì òun náà ni kọ́lọ́ ní a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim wal 'asr ọlọ́wọ́n bá lóun búra pẹ̀lú àsìkò ayé àsìkò náà ni ọlọ́wọ́n bá fi búra ẹni pé ìrọ̀lẹ́ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala lahu haqqun an yuqsim aw an yuqsima bima yasha min makhluqatihi wa laysa lil ọmọ ènìyàn ọlọ́run bá subhanahu wa ta'ala ó lè fi ogun tó bá wù ó lè fi búra ó lè fi tó bá wù ó lè fi búra iná ọlọ́run fi fi ìrọ̀lẹ́ ló fi búra níbí ọ̀kan nínú àwọn àsìkò ìṣẹ̀lẹ̀ ayé tí a ń lò ọlọ́run bá ló fi búra bákan náà gbà mí ọlọ́run bá ní wà lẹ́yìn mo fi òru búra gbà mí ọlọ́run bá ní wà subuhi idha tanafasa ọlọ́run bá gbogbo tó bá wọ lọ́wọ́ ba o lè fi búra kọ́nà lè fi màláìka rẹ̀ búra wọ́n máa fi àwọn ọjọ́ ayé búra wọ̀lẹ̀ alẹ́ náà àṣírí gbogbo àwọn nǹkan wọ̀nyí tó bá wọ lọ́wọ́ lè fi búra àmọ́ nínú kọ́ńdà ni pé kò lẹ́tọ̀ọ́ sí ọ́nà ènìyàn kó ń wá fi nǹkan mí búra àfọlọ́wọ́ ba bí ọlọ́wọ́ bá ṣe yà yìí ó fi ìrọ̀lẹ́ búra ọ̀tọ́ bá wa kọ́mọ ní mo fi ilẹ̀ tí ń sọ yìí mo fi búra mo fi mo fà wọn tọ́tẹ̀ lọ ní ojú búra mo fi ànábì búra mo fi mọ́mọ́ búra mo fà wọn bàbá wa búra gbélé yìí ànábì sọ̀rọ̀ sọ́lá fún mi man kana halifan falyahliq billah aw liyasmut ànábì ni wọn tó bá fẹ́ búra ọlọ́run ni kò fi búra tó bá ti kó ní kó fi búra lẹ́yìn ọlọ́run gbẹ̀rù rẹ̀ dákẹ́ ọlọ́run fi ìrọ̀lẹ́ búra tí ọlọ́run bá ń búra sí innal insana lafi khusr ó ní ọmọ ẹ̀dá mọ̀nìyàn inú òfò wọn wà fún gbọ́mí ènìyàn inú òfò ni. sábà ní ti ń jẹ́ òfò òun náà ni ta'abun fi dunya wàhálà ńlẹ̀ ayé yẹni wànádàmú yẹni wàhádàmú fa'idatin yawm fil akhirah. ta'abun fi dunya wàhádàmú fa'idatin fil akhirah. ìyóò ṣe wàhálà láyé sábà ní pé yẹn tó kù. ó ṣe wàhálà lé ayé ọ̀wá lè rí àǹfààní kankan jẹ lórí wàhálà yẹn tó bá dẹ́gun ìdàlà kìyàmà ó lè tó gbogbo tọ́ni ènìyàn bá ń ṣe láyé tó kí n gbà tí wọ́n náà wò tán ni pé kí ni ó jà fún lálẹ́ kìyàmà kí ni ó jà sí tó lè rí nǹkan kan tọ́ka sí lálẹ́ fúnra òfò ni òfò ni ó gbogbo tí a máa fẹ́ ṣe àti darul Akhira. ọlọ́run ní gbogbo tọ́lọ́run bá bá fún ọ máa wá àlìkìyámà pé bóun ló ṣe yọ̀tà àlìkìyámà lẹ́lẹ̀ ó túmọ̀ sí pé challenge lélẹ́yìí ní gbogbo ẹni tí wọ́n máa ń ṣe nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ayé bóyá iṣẹ́ rẹ iṣẹ́ ayé ni iṣẹ́ mi nísìnyí ẹni tó ń lọ lé kéwú iṣẹ́ àlìkìyámà lòún lọ lé ṣe òun ó ti kéwú iṣẹ́ àlìkìyámà ni sọ ẹ wá wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n á ń kéwú gan-an pé iṣẹ́ àlìkìyámà ni àwọn gan-an á gbàgbé àlìkìyámà jù àwọn gan oníkéwú gan lọ́gbàgbé àlùkìyàmọ́ yìí so oníkéwú òun ní àgbóhùn ọ̀ráyé kọ̀wọ̀ bí ọ̀rọ̀ ńlá kọ̀wọ̀ bí òrówó kọ̀wọ̀ bí òríyì kọ̀wọ̀ so lọ́sọ̀ yà ń sọ̀rọ̀ níbi kan wọn láyé nìkan pé ń jí owó mú wọn dáná bí òbí àdúrà kan lọ́wọ́ jí owó mú àká jí owó mú tani ọjà lè tó tó sẹ́ni wọ́n á sọ pé náà níkà níkà yọ̀ lè níṣẹ́ kán níṣẹ́ lọ́wọ́ ẹnìkan ni ẹ̀ ọ̀rọ̀ sẹ́kọ̀ọ́ lélẹ́yìí <laughs> ẹsẹ̀kẹsẹ̀ rẹ̀ nìkan a ń takò pé ọ̀rọ̀ ọ̀sẹ̀ ni ike ọwa ni àìmọye tó níṣẹ́ tí o tí o tí ó láyé ọkàn àní kéèyàn o takò tẹ̀ kọ́kọ́ na náà tó o ní pípa wà sọ ni wọ́n á ní ẹ̀dàkùn tí ẹ pẹ́ báwọn afáàná ń tó nìkan ní ń jalè sọ nìkan ń jí owó mú ti gbé tí lọ lè ń jí àdúrà wọ́n ní làfi húsirin ọmọ ènìyàn wà nínú òfò yẹn pé nínú wàhálà ọkàṣe wàhálà fáyé lásán wọ́n ní pé kí wọ́n kíyèsí gbogbo bí ẹ bá ń ṣe láyé tó a wàhálà fáyé lásán ni lẹ́nu ìfẹ́ tó ń ṣe nǹkan alukọ̀rọ̀ lè wá ọ̀nà tí ó fi yọ tàlùkìyàmọ̀ ẹlẹ́mẹ̀ o tí ó ń tajà rẹ̀ ni tàlùkìyàmọ̀ tó ń yọ tàlùkìyàmọ̀ lẹ́mẹ̀ bó bá ń kàwé mo pé tó ń yọ tàlùkìyàmọ̀ kalẹ̀ ń bi ìwé mi ọ̀rọ̀ pé mo ti ẹ̀dẹ́ institution kan nìsín kódà ọmọ ìjẹ̀dẹ̀ spirit yóò ti bẹ̀rẹ̀ sí ní gbàgbé yóò ti bẹ̀rẹ̀ sí wọ̀wọ̀ kú wọ̀ yóò ti bẹ̀rẹ̀ kòtòkòtò yóò ti bẹ̀rẹ̀ aṣọ yọ apálẹ̀ yọ dodo lẹ̀ yọ gbẹ lẹ̀ yọ tán lẹ̀ wọ́n tòkòtò káàkiri ẹnìkan kò sí níbà wí pé àgbọ̀rọ̀ ẹ̀sẹ̀ kàwé dé ọ̀rọ̀ pé ẹ̀ wọ institution kan kọ́ nìsín tí ẹ bá wọn institution kódà ìwé gidi tẹ̀kọ́ àwọn ìwé kan mẹ́ta ń pè ní ìwé gidi tó rẹ̀ ń jẹ́ bá ń ṣe mẹ́sìn nìsín ìwé gidi nu ẹni tó ṣe engineering tẹ̀wọ̀n pé ìwé gidi nu ìwé gidi ní kà ń àwọn ọ̀gbẹ́ pé ìwé jajà ti kan lọ ń kà bóyá pẹ́lẹ́ medication lọ́wọ́ àbá tó ti bẹ̀rẹ̀ ẹ̀wọ̀n wọ̀wọ̀ kú káàkiri ẹ́ tẹ́bá tó wọ́n kọ́ ìsinsin níbẹ̀ náà kíní kan minor kíní kan ní ọmọ ṣe káàkiri kọ́ọ̀sì jáde àti yóò sì bẹ̀rẹ̀ wọ̀ kú ló ti gbàgbé ikú wọn tẹ̀ pé mùsùlùmí lòun ẹ̀ ní rí yóò gbàgbé àkìyàmọ̀ rẹ̀ yóò wá gbàgbé pé wàláhì nínú irú àwọn ìwé tó ń kà wọn ẹlòmí ò sí yóò sì kú ìfẹ́ dákọ̀ ẹni yẹn ẹni yẹn wọ́n tẹ́kisì mi ń jọ òun ni kọ́lọ́kọ́ ṣàbáwá kẹ́ sísà yìí sísà yìí ẹlẹ́hàlẹ̀ mẹ́sìn lẹ́ni òun ṣe ní Kánò mẹ́sìn ní ṣe lóbìnrin yìí ó ń lọ rẹ̀ náà ni ó kò ní sùn àníyàn kan náà ni mọ́tò ti gbà ó sì kú bẹ́ẹ̀ ẹ̀wọ̀n gan-an bóyá nǹkan bíi fọ́ọ̀ lọ́wọ́ hmm. mẹ́sìn bó ṣe kí ló bá lọ pẹ̀lú ní kọ́bùrẹ̀ níbi ti mẹ́sìn rẹ̀ tó kí ni ìwé òní wọn kà tí wọ́n ń jọ lójú alẹ́ lójú ò tí kò tí ì ní rìsọ́ọ̀tì ìhun lẹ́wù yóò ti bẹ̀rẹ̀ yóò ti bẹ̀rẹ̀ wọkúwọ̀ yóò ti bẹ̀rẹ̀ rẹ́dẹ́rẹ́dẹ́ ọmọ ìrọ̀lẹ́ ṣe kọ́tù káàkiri ọ̀pẹ́gì tí ma àtàkànlọ ọ̀daràn àkírà wal kiyama lára tó ń bá ń fẹ́ tó ń bá ń ṣe

kí ló fà ní pé ẹ̀sìn ni ẹ̀sìn ni máa ń sọ̀rọ̀ díbẹ̀ medical doctor yóò máa wọ ọ̀jàlá ní àkàkiri ẹ̀ díẹ̀ nímọ̀ àmọ́ àwọn ọdún islamic study kí wọ́n á di kóòtù mọ́ra káàkiri àbí arabic yóò máa di kóòtù mọ́ra ẹ̀ wọ́n dààmú ni ẹ wo ọ̀rọ̀ látòdì jẹ sọ ọlọ́run kí kó ṣàánú fún wa òun ni pé wọ́n fẹ́ gbé kóńkálukú wa náà owó ń tà ń ṣe ká máa owó tá a mú àlè kìyà màmá wàlá ọ́sù iná ìsáni lọ́fẹ̀ kò sí ọlọ́run ayé ọlọ́run ní gbogbo mẹ̀dámẹ̀ nìyẹn òfò ni ní òfò náà wà àtàgbàlagbà àtọmọ kékeré àti olówó àti tálíkà àti onípò àti ẹni tí ò ní ní òfò náà wà ọlọ́run ayé àwọn mẹ́rin kankalẹ̀ ọlọ́run ilẹ̀ lọ́gbìnà àmàn ẹni tí ò ní sófò tí ọyọ ní òkú ìròyìn mẹ́rin kan gbọdọ̀ pé lára rẹ̀ ó ní ìmánì àmánù ẹni tí ó ní ìmánì yẹn ni pé ìtumọ̀ ìmánì yẹn ni pé ó gbà pé gbogbo iṣẹ́ tọ́lọ́wọ́n bá máa ń ṣe kò sí ẹnìkan tó lè ṣe ọlọ́run ní ń dẹ̀dà òun ní ń pa ẹ̀dá òun ní ń jí ẹ̀dá gbogbo eléyìí yóò rìn lẹ́nu rẹ̀ ọlọ́run bá lọ́ gbogbo nǹkan òun ní ń rọ òjò òun ní ń mu lọ́wọ́ òun ní ń fún gbogbo èyí ọgbọ́dọ̀ ìmánì nù ẹlẹ́ẹ̀kejì ó tún ní ìmánì pẹ̀lú àwọn ìbáàdà rẹ ọlọ́nìkan oṣù lọ́mọ fún gbogbo ìbáàdà rẹ láyé tó bá ṣe ó máa ń ṣe ń tontọ́ lọ́run bákan náà ó tún ní fún ẹlòmíì gbogbo tí bá ń jẹ́ ìbáàdà gbogbo tí wọn bá ti gbọ́ pé ọlọ́run bá fẹ́ràn kínní yìí ọlọ́run èmi ni mo ní mọ́fẹ́lú ní ìmá ọlọ́run èmi ni mo ní ìbẹ̀rù Minimoni ni minimoni ibarale ìfọkàntẹ̀ mi ni mo ní ìgbáralé àtàwákùl ìṣẹ́rí lọ́mọ bá ìṣẹ́rí ẹ̀mí lọ́lẹ́ máa báyàn ọlọ́ọ̀ni èmi ni mo ní èèyàn gbọ́dọ̀ gbélé ìfẹ́ lomi ìwà ìrànwọ́ èmi ni mo ní àdúrà èmi ni mo ní títẹ̀ èmi ni mo ní lúrùkú èmi ni mo ní ìfẹ́ríkanlẹ̀ èmi ni gbogbo àwọn kẹ́lẹ́ yìí ẹ̀tọ́ ọlọ́run ni àti ìfẹ́ lomi àkọ́nà ọ̀bà wọ́n ti ń ké kọ́lọ̀ nìkan ojú ló ń kó bá àwọn ẹ̀hẹ́n ní mẹ́rin ìfẹ́ ó tó wá ku ẹ̀wọ̀n gbàtọ́ bíi anẹ́bísọ̀ ife ma huwa al-iman oni fakhbirni ani al-iman oni an tu'mina billah oni gbàgbọ́ sọlọ́run wa rasulihi oni gbàgbọ́ sí wal malaikati oni gbàgbọ́ sáwọn malaika wa rusulihi oni gbàgbọ́ sáwọn òjíṣẹ́ rẹ̀ wa kutubihi oni gbàgbọ́ sí tírà wal yawmil akhir oni gbàgbọ́ sọ́jọ́ kan yìí wal qadar ó tún ní gbàgbọ́ sí qadara khairihi wa sharrihi ọjọ́ oore fún ọ ní ọjọ́ fún ọ ó nígbàgbọ́ tí ó nílẹ̀ pétọ̀ bí ọlọ́run bá ṣe ní kó wà nù eléyìí ní jẹ́ pé èèyàn ní imani imani tó fẹsẹ̀ múlẹ̀ imani tó fẹsẹ̀ múlẹ̀ òun nu tó bá ti di pé imani ò fẹsẹ̀ múlẹ̀ lẹ́nu mùsùlùmí ọmọ kíyèsí rárá rẹ o ẹni tí ó là nínú òfò òun ni imani àkọ́kọ́ nù ìròyìn ẹlẹ́ẹ̀kejì wà á nílùú salihat wà á nílùú salihat òun náà ni iṣẹ́ rẹ̀ iṣẹ́ eré tá à ń wí ò lè dá a mọ̀ àbí pẹ̀lú súnà nẹ́bí sallallahu alaihi wasallam súnà nẹ́bí ni ó ju iṣẹ́ eré fún ọ nítí ànẹ́bí ọba ti pè níṣẹ́ eré fún ọ ò kàn lè wó kó ló fẹ́ sọ ṣiṣẹ́ eré fúnra rẹ nítí ànẹ́bí ọba pè ní ìbádà fún ọ ò kàn lè wó pé ìmọ̀ ṣe léyìn ní ìbádà fúnra mi náà ni ariwo tá à ń pa ẹlòmíràn sí yóò lòun fẹ́ súnmọ́ lọ́wọ́ lásìkò yìí yóò lòun lọ dájọ́ mòlúdì sọ́nà kẹtọ̀ ìṣẹ́kẹ́mi náà wà lọ́wọ́ náà ti fi wáyọ̀ ní ọlọ́run ọjọ́ mòlúdì ní màdá àbí sábà ti pè mí mòlúdì gbogbo mòlúdì mi máa lọ káàkiri ìwọ́n lọ sí ìfisúmọ́ lọ òun tọ́ra rẹ jẹ ni òun tọ́ra rẹ jẹ nìkan kọ́ òun ṣẹ lọ́hùn ni torí ní bá ní ìtọ́ra rẹ irun ẹlòmíì kò níye ò ní lára kankan mo ná kọ́bọ̀ síbẹ̀ o ní lára kankan o tún gbẹ̀ṣẹ̀ lọ́dọ̀ ọlọ́run kó náwó síbi tọ́lọ́run náà náwó so òun ni pé kí wọn ní à ń lọ mòlúdì á dáwó fún ó ṣèṣirò lọ́dọ̀ ọlọ́run ọba tó ní pé amúlù sọ́ọ̀lì iṣẹ́ rẹ̀ òun náà ní máa wá fọ́kọ́ sùnà tó bá ṣe dédé sùnà nàbí sallallahu alaihi wasallam òun ní jẹ́ pé yẹn ṣe rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ló nínú àwọn èèyàn tí ó là nínú òfò watawasaw bil haqqi lẹ́yìn náà tó yẹ pé tó bá fẹ́ sọ àsọ́lẹ̀ fún yàn tó bá fẹ́ kìlọ̀ fún yàn ìkìlọ̀ òdodo ni ó sì fún un kò ní tàn irú ẹni yẹn òun náà là nínú òfò orí ẹni tí ń ṣe àìdá nísìnyí ó pè ọ́ sọ fún un tó ń ṣe yọ̀ dábàá ó sì ń iye ìyẹn dúdú mo rí ọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ à ń gbọ́dọ̀ á wa rí báyìí à kí ni gbogbo àwọ̀rẹ́ ọ bàjẹ́ tó bá tún yá gan bóun rówó gan àwọ̀rẹ́ padà bàjẹ́ kòkòrò padà dì mọ́ tùlẹ́yìn náà kánsà kánsà yóò súnmọ́ tàwa sọ́wọ́ bẹ̀rẹ̀ ẹ ọfẹ́ máa ń bá àwọn kọ́ọ̀tù rìn tó ń ṣe yóò lè pé ọ sẹ́rí àìsí ìmọ̀ràn òun bẹnu tí ń ba ayé jẹ́ tí ń da ayé jẹ́ mọ́ tí ń ba ayé jẹ́ máwọn èèyàn lọ́wọ́. mọ ẹ bẹ́ẹ̀ wá ní ọmọ òun kọ́ mọ́ bu ọ kọ́ mọ́ bu ọ kọ́ mọ́ bu ọ kó bu ọ kọ́ lọ́wọ́ sáà mọ́ bu ọ. sọ ìfọ́nkálukú tí òbí òun rẹ́dí láti fún ọmọ rẹ̀ nímọ̀ràn ẹni tí ń gbénu lé àìgbọ́n kò rẹ́dí láti fún àbúrò rẹ̀ nímọ̀ràn ìyá kò rẹ́dí láti fún ọmọ rẹ̀ nímọ̀ràn ìbẹ̀rù òdodo là ń sọ o so lẹ́yìn náà tó bá tó wá rẹ̀ ní tó ń bá wọn fún gan-an òun yóò tó jẹ́ aláburú lọ́dọ̀ rẹ̀ so òun ni pé gbogbo wa ẹ jẹ́ ká fi sínú ẹ̀mí wa kó a fẹ́ lànú òfò gbogbo àwọn ọ̀nà yìí téèyàn bá ti yọ tó bá ti sí mbẹ́ èèyàn ń bẹ nínú òfò nù o ìmáàna yẹn àtàlù fi dúnìyà wà ájẹmú manfaatin fi àkhírà ìyò ní rí sinmi láyé ó kàn ṣe wàhálà láyé tó bá ń jọ gbẹ̀ndẹ̀ kìyàmà ètò ránfààní kankan nínú tí ẹ bá ṣe wàhálà fún ẹlẹ́kẹta lòun ẹni tó máa ń sọ̀mọ́ ọ̀run dódó pé àbí tí ẹ bá fi lọ àbí kò wá fi lọ sáwọn ọgbẹ́ nìyí níbi kí n fún mọ́ràn òdodo ló fún ẹlẹ́kẹta lò ẹlẹ́kẹrin tàwa sọ́ọ́ bẹ sọ́ọ̀bù rí ẹni tó tó máa kìlọ̀ fáwọn yẹn ẹ máa ṣe sùúrù òun ẹlẹ́kẹrin òní sọ fáwọn yẹn pé ẹ ogun ẹrú ẹ dàrú tẹ́bá ẹ fà kótó ra dáadáa kẹ fà bí tó bá lé ẹ wa wọ wa ẹni tí bá wa tàbí ká máa fún ní sùúrù pé ayé yìí kìí ṣe tí yàn máa ń o àmọ́ àgẹ́gẹ́ là ń kọ́ ọmọ ní nísìnyí pé ní sùúrù mọ́ ẹ ọmọ ní primary three àti ní ẹ̀ẹ́n eh, eh, common entrance la ilaha illallah kí ló ń ṣe fún ọ̀n kán ìgbésí ayé rẹ̀ lójú fún yóò lè three four gbogbo ẹlẹ́jọ́ lọ lè five six lọ lè ṣe common entrance so láti primary three so irú eléyìí wọ́n gan tó bá tó wá dé kí ló lè ní tó bá ti dé jẹ three báyìí yóò ti ẹ̀rọ sí sí àwọn àwọn lẹ́sìn kan ẹ̀jẹ̀ tí wọ́n báyìí ló ti lọ lè ṣe wáyé tó ti mọ try yìí kíní àwọn àà ah, ah, kí ló lè tẹ́lẹ̀ yìí ìṣẹ̀lẹ̀ ayé rẹ̀ gan mélòó ni ẹ́ èyí bí pé wọ́n gan sọ fún pé máa kánjú kánjú kánjú kánjú kánjú náà ní tọ́wọ́ bá parí tọ́wọ́ náà wọ́n kánjú lé owó tó a kánjú lé pé bàbá mi ah, wọ́n ti ń ká lójú láti láti kékeré ni ìkánjú láti kàwé nǹkan three and four kọ́lá nǹkan five nǹkan six mo gbọ́ kan bọ́ sí kíní ni gbolo eléyìí nìyẹn ń kán ọmọ lójú ni so irú eléyìí èyẹ fi ìgbésí ayé èyẹ máa fi sùúrù kọ́ èèyàn nínú ìgbésí ayé èèyàn nínú ìṣẹ̀mí èèyàn ní gbogbo tí wọn máa ń wá pé sùúrù sùúrù sùúrù ni àbí ní tiẹ̀ wà kankan kò tí ì rí náà ọmọ kò ń sùúrù ni pé sábàbí ọlọ́run ọlọ́run ó ṣe fún ọ àwọn gan tó tiẹ̀ tó ń ṣe báyìí àwọn míì ń bẹ tí wọ́n tó wọ̀ sí ju lọ so bí yẹn ṣe máa ń fún ọmọ nígbèsí ayé nù tó lẹ́yìn ni ò sí má ló fi di pé gbogbo ayé òun wá di pé olè pọ̀ jìbìtì pọ̀ gbogbo ẹ̀ pọ̀ lóríṣiríṣi bí àwọn mẹ́rẹ̀ẹ̀rin tó lọ́wọ́ bá kànú ẹ wá wo wípé kí ni Sheikh An-Nawawi rahimahullah kí ni tí wọ́n ń gbà lérò tí wọ́n fi mú àyà yìí wá àbí sura al-Asr yìí ẹnu tí Sheikh ní ìdíkan náà ni pé tawasaw bil haqqi wa tawasaw bis sabri yẹn ni pé ẹni tí ń máa ń ràn yàn lọ́wọ́ tó pé yóò ṣòdodo fún gbèsè ayé rẹ pé áà bó ṣe ń lò lọ yìí onígbádùn ayé onígbádùn àlùkìyàmà mana àtàáwùn ala albirri wattaqwa watawasaw bis-sabri tó tó kìlọ̀ fún yàn pé máa ní sùúrù torí pé kí ni wọ́n ti kọ́ wọn pé tó bá ní sùúrù ó sọ́ọ̀tì láyé ó sọ́ọ̀tì láyé kìyàmà kọ́dà ẹ̀wọ̀ sọ́bùrù tí ẹ máa ń sin lọ́hùn gan yẹn sùúrù gan ẹni tí ò ní sùúrù ò lè gbà wẹ̀ ò lè gbà wẹ̀ tàtàwà ò lè gbà mọ́ndé ò lè gbà ń tọ̀sí torí pé kí n tọ́wá ti ń di bí ọgọ́ mẹ́wàá nínú kan lọ pé a ah, ṣe ọgbọ́n o a ah, lọ́rọ̀ lè jẹun o ó bá lọ jẹun kò sí sùúrù máa gbogbo ẹ̀ bá dàtí ìrànlọ́wọ́ ṣe láyé àníbùkátà ní sùúrù ní ti ṣèkè ní ìdìbò yẹn pé ẹni tí bá wá ń fún yẹn ní sùúrù bá wù irú ẹni yẹn ní ta àwa na alẹ́ lórí wàtàkùwà. wọ́n ní alimami náà wọ́n kọ́lá imamu shafi'i wọ́n ní imamu shafi'i sọ pé rahmanulah wọ́n ní wọ́n sọ kẹlẹ́mẹ́n màánáwù tó mọ̀ rẹ̀ ni pé inna nasa wọ́n ní àwọn ènìyàn aw aktharukum àbí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn fi akili fi gọ́fìlẹ̀tìn fi gọ́fìlẹ̀tìn àwọn èèyàn ti gbàgbé an tadabburi hadhihi sura wọn èrò ní ti sura yìí àwọn èèyàn máa ń gbàgbé wọn èrò ní ti sura yìí náà ni wọ́n wà nínú tafsir ibn kathir nípa àwọn sọ̀hábà méjì kan bẹ́ẹ̀. gbogbo ìgbà táwọn bá ti pàdé ara wọn mẹ̀tàkọ̀yà ilà kọ́ra àdúgbòmá alàlàyẹ̀sọ́lá àṣírí alàlàákàr kọ̀bùlà àyẹ̀ fẹ́rẹ̀ kọ́. tó bá di pé wọ́n sọ gbogbo tí wọ́n sọ tán kí wọ́n tó máa lọ báyìí ẹnìkan rẹ̀ sí láàrin àwọn méjèèjì kí wọ́n lọ iná ní ìrúnsánà láti kọ́sì ilà làdínà àmàlù wà áìmì sọ̀rọ̀ hàd wàtàwàsọ̀ bẹ̀rẹ̀ hàkì wàtàwàsọ̀ bẹ̀rẹ̀ sọ́bẹ̀rẹ̀ wọ́n fọwọ́ ìṣọ̀ àbọ̀ àlọ́ sọ̀hábà méjèèjì òru mí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ́mú sáfì ni wọ́n gbàgbé ayé àyè ìwé ronú pa rẹ̀ iná ni alimami Bukhari ó ní law ma anzalallahu suratan ghayra hadhihi law ma anzalallahu hujjatan ala khalqihi ghayra hadhihi sura lakafatuhum nítorí akpọ́lọ́wọ́ ọba sọ hujja àwíjàre ní ìkàlẹ̀ mọ́ tí ò sọ àyà ní ìkàlẹ̀ mọ́ tó ipẹ́ nu suratul yìí lọ́lọ́run sọ kalẹ̀ lakafatuhum ó tó fún yàn ìwé kéèyàn ronú sí ife wàlá áàsù innal insana lafi khusr kí ó gbọ́ mi ènìyàn wọ́n ṣòfò ẹni tí ò ní ṣòfò allazina amanu ẹni tó nígbàgbọ́ amilu saliha ó ń ṣe rí ẹni pé àkídà rẹ̀ dá ó tún ṣe súnà nabi sallallahu alaihi wasallam watawasaw sọ́ọ́rí pé ìyànnì òpó tó ní agbára náà ni sọ̀rọ̀ yìí tọ̀ alimami náà yọrọ ṣe wọn lọ wọn wá bẹ̀rẹ̀ sí ní mú àwọn hadith wa nípa pé kéèyàn máa ran yanni lọ́wọ́ lórí iṣẹ́ rẹ̀ kí o sì máa àti ìbẹ̀rù ọlọ́wọ́ bá kíkù ní ìrànwọ́ yóò sì máa dé. an abi abdulrahman zayd ibn khalid al-juhani radiyallahu anhu qala qala rasulullahi sallallahu alaihi wasallam ọlọ́run níbi sọ báyìí pé man jahhaza ghaziyan fi sabilillah faqad ghaza ànábì ni tó bá ṣe pé òun ló ṣe ìpalẹ̀mọ́ ló palẹ̀mọ́ fún ẹni tí ó ń lọ sójú ogun ẹnìkan fẹ́ lọ jagun ẹ̀sìn ní ìsìnlá pẹ̀jú yìí wọ́n lọ wá wò pé á ah, èmi ò nílera yìí lọ hmm. wọ́n á ní gbígbà owó rèé oúnjẹ rèé máa lọ ànábì nífa kọ́ dẹ̀ ghaza ìwọ náà ti ṣe kí ni wọ́n jagun lọ wọ́n náà jagun ládẹ́ni tó jagun ni wọ́n náà gbà kí ló fà ní pé ọrùn ẹni yẹn lọ́wọ́ lórí dáadáa tó fẹ́ ṣe ó lánìyàn kó fẹ́ òun fẹ́ jagun tó yẹ lọ́tọ̀ ọlọ́run àwọn àna lọ́wọ́ bí lápẹjú ẹni sí kéèyàn orí ẹni tí oyin lọlé kéwú lọlé kéwú tó wà náà pé ah, ẹni yìí kó serious láti lọlé kéwú ẹni tó bá ti serious láti lọlé kéwú o lè wá kéwú pọ̀mọ́ owó o lè wá kéwú pọ̀mọ́ owó o lè wá kéwú pọ̀mọ́ gíní ẹlẹ́gẹ̀ẹ́ o lè wá kéwú pọ̀mọ́ àwọn tàjíà àwọn fìlà mọ̀rọ́fíà tó ní agbára o lè wá kéwú pọ̀mọ́ ìkan yà bọ́mọ lọ́wọ́ mẹ́rin nínú kíké wọ́n bọ́ àbí kífìlà tó dé àbí gíní tó máa wọ̀ àbí kọ́ bọ́ tó n tó fọ alóde onínú wàláì mo ronú jò ní mo jòkó mo pé ah ah gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́lọ̀ ń kéwú nísìnyí olóòdù lọ́mọ pọ̀jù nù wọn wọ́n á ta ah ah irú odò wo leléyìí ìwíkúwí sọ́kúsọ́ títírà tí wọ́n bá wọ́ báyìí ẹlòmíọ́ kà á tì yóò kà á tì títírà ilé kéwú ti lọ náà tó bá lóun lọ kan òun lọ́jọ́ kan owó ní ọmọ wá káàkiri ìlú kẹwàá wájú òde tó mọ kiri káàkiri náà wá kiri so bẹ́ẹ̀ sì ni kí ni yóò ṣe kó papọ̀ kó ṣe kó papọ̀ wà kí fàkìsáàbù mẹ́lẹ̀ dúnà mọ̀ṣàkọ̀tì tùhàmìlùhù wàlẹ̀ ìlmù kí fàyẹ̀kúnù bóòlù fóòlù mẹ́lẹ̀ dúnà mọ̀ṣàkọ̀tì lálẹ́ ìní ṣe wàhálà ìyẹn lè ṣe wàhálà ni wọ́n ti tàhàmúlù tó wà ní ọ̀fẹ́ rówó náà wàlẹ̀ ìlmù kayfa yakun bó wà ní mọ́ṣẹ́fẹ́ jẹ́ tó lọ́wọ́ fẹ́ ṣe wàhálà fún kéwù ó sì ní ọ̀fẹ́ ni láéláyé kò ṣeé ṣe tó ní pé yóò dìbò tàsìkò yẹn ni ẹ wo gbọ́ àwọn tó bá máa ń mọ̀wé òun táwọn ọmọ tó máa ń mọ̀wé tààrà wọ́n máa ń dìbò tàsìkò wọn ni wọ́n fi àsìkò wọn lẹ̀ pé mo ṣe tán bí ó ṣe máa ń ṣe torí àlóoru lọ́sàn gbogbo ẹ̀ náà máa kiri kẹ́rọ lé òun yunifásitì tó ẹ̀ nírí wọn ń dìranù oníráyè à ń bọ́kùnrin kí àbí à ń tẹ̀lé obìnrin kí àbá ń ṣe kóòtù kankan yín lọ́mọ kóòtù kan kó ṣe fọ́n kíláàsì rí ẹ̀rí rí bó kí ló fẹ́ bá dé di bẹ̀ so òun ni pé nítorí bá ti ń jẹ́ pé èèyàn ń bá ntí ẹni tó ẹ̀hìn tí mo ti lọ́wọ́ gan ni pé kí òun arọ ọmọ tó serious báwọn ti lọ lé kéwú kọ́ wa ni ah gbà yẹn ra tíra fún ọ gbà owó lé kéwú ni ah àbí owó oúnjẹ rẹ rèé sáàmù ọmọ wọlé sáàmù ọlọ ọmọ ọlọ ọmọ ọlọ ọlọ ẹ wọ́n tó ń fún un ó mọ̀ ní ládàá ni bí ládàá tó ń lọ ọmọ nílé kéwù ìwọ́n náà mọ̀ ní. Ànábì tó ní wàmìn xẹlẹfà ghaziyan wàmìn kọlẹfà ghaziyan fi ahlihi bi khayrin faqad gaza faqad gaza ẹni tó bá sọ àrò lérò lé fún ẹni tó lọ́jú ogun wà ó pé ah wọ́n lọ́jú ogun tètè máa lọ pẹ̀lú ògùn ọlọ́yìnbọn mọ́sọ́lì rẹ̀ àwọn ìyàwó rẹ̀ àwọn ọmọ rẹ̀ nítorí wọn máa jẹ mọ́wọ́rì torú ẹnìyẹn náà ládá tí wọn lónìí ládá tẹ́ni wọn ní ni wọn lónìí wọn náà bí ẹni tó jagun náà ni ẹni pé wọn ní àtàáwúnú àyẹ̀dúrà wàtàkùwà ọ̀ràn lọ́wọ́ lórí iṣẹ́ rere àti ìbẹ̀rù ọlọ́run bákan náà hadith abi sa'id al-khudri radiyallahu anhu anna rasulullah sallallahu alaihi wasallam qala wọn àná nabi sallallahu alaihi wasallam ba'atha ba'than إلى بني إلى بني لحيان أو لحيان من عزيل فقال النبي أنا àwọn ọmọ ogun kan ogun wọn dìde pé kí wọ́n lọ sí àbáwọn ránṣẹ́ kan ó ra wọn ṣe kán lọ sí ìlú ní lahian àbí nínú nínú ìran Uzair kọ́ fàkọ́lá nígbà wọn sọ fún wọn pé لينبعث من كل رجلين أحدهما والآخ والأجر بينهما Ànábì ní ọ̀rọ̀rùn kẹ́nìkan kó rán ẹnìkan lọ tó bá sì rán lọ tí wọ́n bá dúró ńlé ẹ̀yin méjì ẹ̀ sì jọ ní ládàá yẹn pé kọ́ọ̀kan wá gbó ọ̀nà tí ó fi rọrùn fún láti lọ tẹ̀yìn ó sì ní ládàá torí pé kí ni ìwọ náà ti kún lọ́wọ́ lérí dáadáa tó fẹ́ ṣe rọwá kó mùsùlùmí mọ́ mùsùlùmí lọ gba eléyìí wá wọ́n ní ibn abbas radiyallahu anhuma ibn abbas ń gba àdísì ní wa anna rasulallah sallallahu alaihi wasallam kọ́lá nàbí lákìyà rúkàbán bi rawha ànábì pàdé àwọn onírìn àjò kan ní àyè kan tó pè ní rawha rawha <clears throat> yẹn ó wà láàrin mẹ́kà sí madina faqal ànábì wa ń sọ fún wọn pé manil qawm yìí qalu àwọn ènìyàn wá dá anábì lóhùn pé alimuslimun àwa mùsùlùmí ni o níbí ó túmọ̀ sí pé ẹni tí yẹn bá pàdé tí yẹn bá mọ̀ ìyẹn lè béèrè wípé láti bo òsì tó burú mbẹ tí èyí ṣe pé èèyàn fi ń yẹ pẹ̀lú ń tàn pé ń dì náà ẹ̀rọ pé mọ̀ rí ni àmì tí wọ́n lọ́mọ pé ah, ìmọ̀ ẹni yìí rí ẹ dákun láti bò ṣùtúrọ̀ anábì sọ̀rọ̀ sọ́lá ń béèrè pé mẹ́rin kan ó ń tálẹ̀ yìí kọ́ọ̀lù alimusulmun àwọn náà ni awa mùsùlùmí ni o torí pé ká sọ pé àwọn mùsùlùmí ni òun ni ó jẹ ká lọ́dọ̀ yóò ti mọ̀ wọ́n irú eléyìí ọlẹ́tọ̀ ń pé kéyìn ó ká béèrè lọ́wọ́ yàn pé tálẹ̀ yín pé àwọn mùsùlùmí ni mí o àbí mùmìnì ni mí o àbí alùsùnà ni mí o bí ẹ ṣe tẹ̀kírí o sọ alimusulmun kọ́ yanjú àríkà àwọn mùsùlùmí ni irọ́ òun ni ẹ tẹ̀blígì o á rọ̀wọ̀ mi ṣe àwọn wúmọ̀ o á rọ̀wọ̀ mi ṣe kíní o ọ̀yànjú ara rẹ kíní wọ alùsùnà lè ní o ọ̀yànjú ara rẹ nù torí pé gbàtà bí wọ́n bí tánàbí bí wọ́n pé tálẹ́yìn wọ́n ní alùsùnà mùsùlùmí ni wá ibi ìkéṣe pé bóyá wọ́n ń fọra wọn mọ́ nkí wọ́n mọ̀ pé yóò yí ànábì sallallahu alaihi wasallam táwọn bá ti sọ kọ́ra ń wò mí kọ́ ọ sọ pé mùsùlùmí ni ọ́ àbí kó sọ pé ni ọ́ ń wò mí gan ẹlòmíì ò ní ti gbádùn rẹ tó ẹlòmíràn tí ní bá ọ̀nà tó kọ́ sọ pé ana salafi salafi lè ní ah masha allah ọwọ́ àdàbà yìí so torí pé kí ni ẹni ìhun ti lẹ́wù rẹ ti kọjá kan sọ pé alùsùnà ìhun ti mọ̀ pé ẹ̀wọ̀n eh, ìlú àìmọye àwọn ìyàtọ̀ ń ṣe àpèmọ́ra alùsùnà alùsùnà alùsùnà alùsùnà àti ọba rí bẹ́ẹ̀ súfì náà ń pèrè alùsùnà lónìí súfì ń pèrè alùsùnà alùsùnà ìyẹn jẹ́ súnà kó jẹ́ súfí láíláyé tùyẹn jẹ́ súnà kó jẹ́ tàfírí láíláyé òun súnà ọ̀ jẹ́ òun súnà ni clear náà ni àsàlàfíà ó wàá gbọ́ súnà rẹ yé gẹ́gẹ́ báwọn sálàf sọ́ọ̀lẹ̀ báwọn sọ̀rọ̀ àbàbọ̀ ṣe gbọ́ yé ẹ̀hẹ́ níjẹ́ sálàfí nù. sọ̀rọ̀ ẹni báyìí bẹ́ẹ̀ ṣàlàyé ara wọn fún anabi sallallahu alaihi wasallam faqalu wọ́n wá sọ pé man anta àwọn náà sọ pé ta ni ọ́ àwọn náà bí ànábì qal rasulullah ànábì ní èmi òkìṣẹ́ ọlọ́run ni rasulullah wọ́n lè mi òkìṣẹ́ ọlọ́run ni ó mi pa àwọn ènìyàn wọ́n ti di mùsùlùmí àmọ́ wọn ò tí ì ma ànábì sallallahu alaihi wasallam ẹ̀wọ̀n kan o ibi láfi mọ̀ ikú ànábì sallallahu alaihi wasallam kèé mọ́ rìnrìn àfikún mọ̀mí Allahu akbar o kò rìn kó wá kó àwọn mùrídìí kóhùn nìkan kó wá dáláwà ní jẹ́ǹjẹ̀ lé àárín wọn àbí kó wá pọ̀ pákan lọ́wọ́ tó fi dáa mọ̀ àbí káwọn fún amọ̀ ṣe kúbẹ́kúbẹ́ wájú rẹ̀ kọ́mọ lọ kọ́mọ bọ̀tẹ́ ìmọ̀pẹ́ ah, ẹni tó ń tẹ̀lé ni yíwò sínú ìṣiṣẹ́ ànábì sallallahu alaihi wasallam ẹ̀rí àwọn náà tó bẹ̀rẹ̀ pé ta ní ọ̀yì pé ta lẹ́yìn náà lẹ́bí wàá ní èmi òjíṣẹ́ ọlọ́run ni àlẹ́bí ò ọmọ owó tẹ̀lé rọ́dúnlá yìí ní ìmọ̀ yìí rọ́dúnlá yìí ní ìmọ̀ àwọn ọmọ táwọn ń ṣe lónìí tẹ́wọ́n pariwo àwọn ah, tẹ́wọ́n náà mọ̀ yìí tẹ́wọ́n ní mọ̀ tẹ́wọ́n láìláì lálá tẹ́wọ́n sì láìláì lálá tẹ́wọ́n mọ̀ láìláì tẹ́wọ́n mọ̀ láìláì lálá. Ah. òun ló tún kọ ilé wọn lọ́wọ́ ni. Eh, òun ló tún kọ ilé orí tẹ́wọ́n kọ fún mi tí yọ orí tẹ́wọ́n kọ fún mi ni tí ti dé báyẹn tì mọ́ kọ́ ṣẹ́ bá kú kí láǹfààní ọmọ dákun àfikọ́ lọ́n kó ṣàánú fún wa wàláì àti tẹ́bá sì wá gbogbo yìí tí ó ti káàrin yóò kó ní ti gbogbo bàjẹ́ ìdí súfì ìmúyàn sí rọ́tẹ̀ ìmú àwọn èèyàn sẹ́mú wọn sì yìí náà ni ìmú àwọn èèyàn sọ àyẹ̀dẹ́rú tó ń sọ àyẹ̀dẹ́rú yìí náà ni wọ́n ti gbádùn rẹ̀ ó ti tó ti gbọ̀n wọn kọ̀ rẹ̀ kẹ́ fẹ́ lè fi ẹnu lẹ̀ báyìí pé mo fẹ́ tutẹ́ wá bá ń fa ètè mi mo fẹ́ tutọ́ ìwá bá ń fa ètè mi mo <laughs> fẹ́ lè wí bẹ́ẹ̀ bí n lọ yóò kọ́ àwọn kẹtẹ́ yóò máa ṣe kúbẹ́kúbẹ́ lẹ́sìn mọ̀ pé ẹ̀kẹ́ àwọn èèyàn rẹ̀ wọ́n fẹ̀lẹ̀ ẹ̀sìn mọ̀ pé àwọn ẹrú rẹ̀ àwọn ajá rẹ̀ àwọn àgùntàn tí wọ́n gé jù táwọn gé kiri yóò gan lọ ẹ̀ lẹ́rọ àwọn kiri yóò káwọn wọn kàn máa ń pààyàn ní olùṣọ́ àgùntàn ni àwọn kiri yóò kàn máa ń pèyàn bẹ́ẹ̀ ni àwọn ò lo olùṣọ́ àgùntàn wọn àwọn sáwì ni wọ́n lo olùṣọ́ àgùntàn yìí wọ́n sọ gbọ́ àwọn mùdídí wọn tó àgùntàn wọ́n kàn pé àwọn mùdídí ni olùṣọ́ àgùntàn lẹ́yìn kẹ́mẹ́gbẹ̀ wọn Ah, bí o bá rí bẹ́ẹ̀ wọ́n ní dọ́kẹ̀lẹ̀ nìkan lọ ìmọ̀ ń ṣe lálàáfíà sí o wọn lọ́wọ́ mú ẹni ń lọ kò pé ẹni tó ń bá lọ pẹ̀lú ń mọ kéwú ọ wá pàdé wọn ní assalamu alaikum ah, àwọn tá a àwọn gàdámù wa rèé àwọn gàdámù wa tá a kálá wọn àwọn gàdámù wa tá a kálá wọn rèé bẹ́ẹ̀ sì gàdámù wọn lóòótọ́ táwọn á kálá wọn ẹni pé àwọn àgùntàn wa tá ń jẹ wọn àwọn rèé. so òun ni pé bó ṣe gbà nẹ́bí sọ̀rọ̀ sọ́lá nẹ́bí ni rasulullah mi lò jíṣẹ́ ọlọ́run ó ní farofa at ilayhi imra'atun sabiyan ọmọ kékeré kan wá ẹ̀yìn obìnrin kan ó wá gbé ọmọ kékeré kan jáde faqalat ó wá sọ pé ala hadha hajjun tírú ọmọ yìí ṣọlẹ̀ sí hajj qala na'am ànábì níbẹ̀ ni ó lè ṣe hajj walak ajrun ìwọlọ́wà ní wọ́n ló ní ládàá rẹ̀ ẹni pé wọ́ ìyá rẹ̀ so kí ni alimami náà ifẹ́ lò níbi ayé bi àdéhùn yìí ẹnu bí wàlákì àjùn ẹnu bí tíṣe fẹ́ lò náà lò wíkì wọ́n ló ní ládàá rẹ̀ torí pé kí ni òun ní yóò ran ọmọ yẹn lọ́wọ́ láti fi rí àjìṣe òun ní ọmọ wẹ̀ wo ẹ̀rọ̀mù fún un òun ní ọmọ mu tàwáfù òun ní ọmọ sásọfọ àti mẹ́rẹ́wà òun ní ọmọ lọ́njọ́ àràfá so gbogbo bó ṣe mú káàkiri òun tó jẹ́ kó fi rí ṣe wàlákà wàlákì onílàdá so níbi láti mọ̀ pé ọmọ kékeré ọ̀rọ̀ kan bẹ tó gbajúmọ̀ wọ́n lọ́mọ kékeré tó bá lọ sí hajj kò ní ládá bàbá rẹ̀ ní àbí ìyá rẹ̀ ọmọ òun náà ní torí iṣẹ́ rẹ̀ ni so iṣẹ́ rẹ̀ tọ́mọ kékeré bá ṣe yóò ní ládá tọ́mọ kékeré bá kírun yóò ní ládá tọ́mọ kékeré bá gbàwẹ̀ yóò ní tí ò ti bàlágà àmọ́ tó bá ṣẹ lọ́run lọ́mọ kékeré kò ní ní ẹ̀ṣẹ̀ tó rìn lẹ́nu torí pé pẹ̀lú àdìsí ànábì ní ẹ̀rí pé ni ní mẹ́tò ń sọ pé yorùfà alqalam rufi alqalam an salasin ànìgbàtà náà ọkà ọkà wàsọ̀bẹ́ hatta yahlum ọmọ kékeré hatta yahluma tí ó fìdí pé yóò bàlágà ànábì ní irú ọmọ yẹn wò ní kàn kankan ní ẹ̀ṣẹ̀ fún tó bá lọ́wọ́ so àmọ́ ń bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ máa wó pé tọ́ àmọ́ ìṣẹ́ lọ́wọ́ tó ní o àbíkẹ́yìn náà máa wọlé rí yóò máa kọ̀ fún yóò sì máa bá a wí kọ́mọ̀ṣẹ́ náà tó lánàá bí sọ pé ọmọ kékeré òun gan ẹ máa pa aláṣẹ látọmọdún méje kọ́ máa kírun tó bá dọmọdún mẹ́wàá ẹ máa nà á tí ò bá ti kírun ó mì pé ó ti yẹ sí ìbáwí àmọ́ kò tí ni máa ní ẹ̀ṣẹ̀ náà ẹ wá wo àdé tí ní ìsìngbà tá ànábi tẹ́yìn arábìnrin yẹn jẹ́ ànábi pé sọ́mọ yóò ní ládàá ànábi ní náà ó ní ládàá ó túmọ̀ sí pé tó bá iṣẹ́ rẹ̀ yóò ní ládàá iṣẹ́ rẹ̀ tó ní pé ẹnu pé òbí òun yóò ran ọmọ yẹn ní ọwọ́ láti fi rí iṣẹ́ hajj òun ṣe òun ló sì ní lára tí ọmọ yẹn ló tí ó ní tẹ́lẹ̀ fi wàlákà wàlákì ajrun. tó bákan náà tábà wo hadithi akàtàn yìí nínú àwọn akẹ́kọ̀ọ́ hadithi òun ni pé ọlẹ́tọ̀ tí a bá rí ẹni tó jẹ́ ẹni tó jẹ́ onímọ̀ hmm. tí wọ́n sì ní nǹkan tí wọ́n fẹ́ béèrè lọ́wọ́ rẹ̀ bí yóò ṣe tìǹbù fún ìfọ̀wọ́jú tó bá rí àfa kéèyàn ó ti ṣe béèrè nǹkan tí wọn bá fẹ́ béèrè lọ́wọ́ rẹ̀ ní pé àkólé ah, tó ṣe kọ́ ń padà lè padì rẹ̀ mọ́ hmm. pé ẹ̀dàkùn ẹ̀dàkùn ṣe ẹ̀ ń fẹ́ béèrè nǹkan báyìí báyìí báyìí torí pé arábìnrin yìí bó ṣe rí ànábì lọ́rọ̀ lè gbọ́mọ jáde pé ah ànábì tí ọmọ yìí sọ ní hajj ànábì níbẹ̀ ni tó bá kan náà láti mọ rí pé ara ẹ̀kọ́ tààtú rí mẹ́rin pé àwọn ènìyàn wọ́n máa ń ní bùkátà sí àwọn tó bá jẹ́ onímọ̀ ẹ̀sìn ní gbogbo ìgbà ni gbogbo ìgbà tó bá ti rí wọ́n máa ní bùkátà sí tó náà ni ó fi tẹ̀ǹtẹ̀ bá wọlú Saudi Arabia wọn kọ́nà kọ́ mọ́ ṣàṣà lẹ́kọ̀ọ́ dáadáa fún wa kọ́nà kọ́ mọ́ ba ìlú wọn jẹ́ wọ́n ní àwọn apáto kí wọ́n kún wọn kalẹ̀ báyìí ọkọ̀ jòkó sáàmù wa bá wọn kéwú ní tiẹ̀ sáàmù wa bá wọn wọn máa kéwú wọn máa gba ìmà náà ní tiẹ̀ náà ní tiwọn tó bá lè lọ ẹ̀ wọlọ́mà àmọ́ pé ìrìlẹ̀ kéwú lọ ní àbí ìrìn àà Saudi náà wọ́n ti ipe bó o nílùú rẹ̀ náà ṣe máa fọ́nká gbogbo àgbáláyé tó bá ní ọmọ táwọn tírénì rẹ̀ wọ́n tírénì rẹ̀ dé pé ògóńgó bìkan ó wà ní atúfẹ́ yàn ní du'at àbí dáhìyà ipe wọn náà wà lára àwọn tí ọ̀rọ̀ bá ti wá sí wọn àgbẹ̀ wọn sílùú kọ̀ọ̀kan tó iṣẹ́ tó gbé wọn lọ́wọ́ ni pé bísí pẹ̀lú dáwà súnà lẹ́yìn sọ̀rọ̀ àwọn yóò ní bùkátà tí ọmọ nídìí rẹ̀ ọmọ ìsàlàyé ẹ̀sìn fáwọn èèyàn ẹ wá wọn wọn á lè gbé kalẹ̀ lásán wọn sì máa fún un ní nǹkan tó ṣe pé yóò fẹ́ mọ ló wọn mọ wá lọ tí wọn mọ jù sọ́ọ̀pù rẹ̀ láti fẹ́ tí òfin lè dúró fún ìmọ̀ wọn. sàwùdí wá ṣe yóò rẹ́kẹ́tẹ́ sílẹ̀ yorùbá yìí wọ́n pọ̀ bámú àmọ́ wọn ò wúlò fún àwùjọ yìí wọn ò ṣe táwọn kankan gbé kọ́ wọn lọ́rùn kàmí náà ń bá lọ gbáà ní tiwọn tó bá wọn ṣe ọlọ́kọ̀ọ́ sábà dójú wọn àwọn tí wọn ò ṣe náà ọlọ́kọ̀ọ́ wọn طيب. نعم وعن أبي مسعود بموسى آه، آه، آه، الأشعري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال النبي صلى الله عليه وسلم الخازن المسلم الأمين الذي ينفذ ما أمر به ويعتيه كاملا موفرا طيبة به نفسه فيدفعه إلى الذي أمر له bihi ahadul mutasaddiqin anabi ni alkhazin ẹni tí wọ́n kún nǹkan pamọ́ sí lọ́dọ̀ tó ké ọ̀dọ̀ rẹ̀ náà kówó sí bírú bá ṣe wà ń lù yìí tí wọ́n yàn ní pé wọ́n wọlé aláṣẹ wọlé lórí ibi báyìí máa mú so owó sí wà ń bẹ̀ bá kán el muslim tó bá jẹ́ mùsùlùmí al-amin tó wá ní fọkànbalẹ̀ lórí nǹkan tí wọ́n kó sí lọ́wọ́ alladhi yunfidhu ma umira bihi tó pé níta bá kó fún yọ máa nà níta kó sí lọ́wọ́ yọ máa nà irú ẹni ń fayọ̀rẹ̀tì kamilan muwaffara yóò wá fún yàn pé yóò fún ẹni tán ni kó fún yóò fún pé yóò pè kò ní di kankan kú mẹ́ẹ̀ tayyibatan bihi nafsahu kọ́dà inú rẹ̀ ẹ̀mí rẹ̀ gbọ́n tó ń yóò tó clear pẹ̀lú bó ṣe ná owó òun ẹni pé tọ́ba kó sí lọ́wọ́ tó máa lọ́ọ́ lè fún àwọn èèyàn yóò fún ọmọ sí ní òkun bóyá oúnjẹ kan náà pèsè lọ́wọ́ ni pé lọ́ọ́ lè pín fáwọn èèyàn yóò pín fún gbogbo ẹni tán ni kó pín fún oníṣèjàmbá kódà kò tó ní máa sọ pé mi ni mo ní o kò ní fẹ́ máa gbẹ ẹ̀yìn ẹlẹ́yìn kí á ẹnìkan ló kó ìsinmi lọ́rùn bí ẹ ti máa ń sọ nù á èmi kọ́ o ẹnìkan ló kà kó fún mi lónìí kí n fún yín èmi kọ́ tọ̀ irú eléyìí irú ẹni yẹn yóò wá ṣe ní ṣe pé ẹ̀mí rẹ̀ ó sì yọ kọ́dà kò ní máa kó báwọn ti ń ṣe fún kò ní máa díjú kọ́ máa ké máa àbí wọ́n yóò fẹ́ kí ni wàhálà báyìí nìsín ní àṣemáni ó fún wọn ní nǹkan ni ẹ̀hìn nítorí ni ó fún ni wọ́n wá bọ́ náà ni ẹ̀mọ̀ tó náà ní káyà lómi ipe máa lọ lè mú tó kíní yìí kó àmọ́ ní wọn máa yàn ń dààmú àwọn yẹn ń dààmú ẹ̀yọ́ sí ní dààmú rẹ̀ kó ń bẹ kíkẹ́ lómi ọwọ́ à ń bẹ gba ẹ̀yìn fẹ́ káyọ̀ máa dààmú mi ò ní ká àwọn akẹlẹ̀kùn mọ́ mi wọ́n kẹlẹ̀kùn mọ́ lérí mọ́nà pàtó kí wọ́n náà fi síbẹ̀ kódà mí gan kìí sọ̀rọ̀ owó gan bóyá kò kàn sáyìn fẹ́ lómi lásán ẹlòmí ó sì mọ fàáyìn yẹn yóò mọ fàáyìn yẹn sí fáà yóò fàáyìn yẹn sákọ́ ah ṣé bí n tẹ́lẹ̀ o ṣe bí n tó gbà tó ń ṣe nu Ànábì sallallahu alaihi wasallam ní pé èèyàn gbọ́dọ̀ ṣe kó pé kó clear dáadáa fàyàdùfà ìhù ilẹ̀ lẹ́rìí òmìnira bẹ̀ kó wá gbé fún ẹni tí wọ́n kọ́ láṣẹ pé kó fún irú ẹni tó bá jẹ́ mùsùlùmí gidi òun tó jẹ́ olùfọ̀kànbalẹ̀ yóò fún tọ̀hún anábìrin tí ẹni bá ṣe ẹ wá wo kábàrù rẹ̀ kábàrù alḥọ́bínú mùsùlùmí alámín lọ́sọ̀ wá gbé wáyà yín wò ó ní ahadul mutasaddiqin òfin rí wáyà tí ahadul al-mutasaddiqayn yẹn ni pé ẹni tó gbé fún un tó sì ń ṣe nínú ọmọ sẹ́ni kan náà òun náà ti di ẹni kejì nínú ẹni tó ń ṣe sàárà yẹn ni pé ládẹ́ ẹni tó gbé owó òun fún un náà ni wọ́n ló ní bẹ́ẹ̀ ni kankan gbé ten thousand fún ní ìsọdá kẹfà ń fún àwọn ìbáraẹni kọ́ bá ní bùkátà sí i bá ń fún wọn ó sì pín bó ṣe yẹ owó àwọn tó ní bùkátà sí lóòótọ́ ó sì fún kọ́dà ló mi lè fún ọ lẹ́ni àwọn tí lọ lè kí wọn bá ń tíra fún o àwọn náà ni wọ́n wá kí kódà tó bá rí wọn wọ́n wá sọ fẹ́ ló pé àfihàn láwọn tí lọ lè kéwò àwọn opó ni mo rí lọ́dẹ fáwọn opó náà so wọ́n náà irú iṣẹ́ tó ṣe ládá tẹni tó kólẹ̀ tó tí ó ní ni wọ́n náà ní torí pé kí ni ọ̀rọ̀ ẹnìyẹn lọ́wọ́ láti rí orí ṣe bákan náà àdéhùn àyíṣà kan náà radiyallahu anha ó ní idha at'amatil mar'atu ó ní tí obìnrin tó bá tí obìnrin kan bá fún ìyàn ló ń jẹjẹ min bayti zawjiha nílé owó ọkọ rẹ ní owó ọkọ rẹ ní ọkọ rẹ ló ló ń jẹ ó wá fún ẹnìkan jẹ ń bẹ tí è ṣe pé ghairi mafsadatin tí è ṣe kọ́rọ̀ lébi ṣe bàjẹ́ tí è kọ́rọ̀ lébi yàn lè ọkọ̀ òpẹ́ ẹni tẹ́bi ń pa ah, wá jẹun ah, fún ọ ń bẹ anábì nílùú ẹni yìí kana laha ajruhu wa lahu ànábì ní obìnrin yẹn yóò ní ládá bákan náà ọkọ rẹ̀ òun náà wà ní ládá dèdè ládá tọkọ rẹ̀ ó ní náà ìyàwó òun náà ní òun kọ́ ló ni tó náà ni gbogbo ayẹyẹ ẹ̀dá kan ẹni tí a bá rí tó fẹ́ ṣe dáadáa ń ká ràn lọ́wọ́ kárẹ́ni tó fẹ́ kàwé ọ̀fẹ́ fẹ́ kéwú ọ̀fẹ́ ó sì ní kàn ṣe wọ́n sì ní àǹfààní owó torí pé ní bùkátà sówó ràn lọ́wọ́ torí pé àtàwọnù alal birri wat taqwa wa fi riwayatin níbi àgbàwá mi kejì bá báàbò yẹn kalẹ̀ ní alladhi yu'ta ma umira bihi wọn ló lè wá ní mutasaddiqaini mutasaddiqaini bẹ́ẹ̀ kan náà wà ákìsùwù alẹ́jẹ̀mù ó sì lè wá ní mutasaddiqina sẹ́kù tó wá ní mutasaddiqaini fati àrẹ yóò máa jẹ́ mùfánná tó wá ní mutasaddiqin yóò máa jẹ́ jamu wàkìlá ọmọ sọ̀hí méjèèjì náà ìwáyà ìlú lálàáfíà tó ní pé gbogbo ayé ẹ̀dá kan ẹ̀bí kí múra sí iṣẹ́ rẹ̀ tó bá kẹ́lẹ́ ká sì múra sí ìkún àwọn èèyàn lápá níbi iṣẹ́ rẹ̀ ẹlòmíì ìdí ọ̀tẹ̀ lòún máa ń wà ìdí ọ̀tẹ̀ nítorí iye sí ti ẹnu pé ń tọ́gbọ́ yẹnu ọ̀tẹ̀ yìí náà ni ọmọ ṣe kọ́ làwọn bá dé pé inú mọ́ṣáláṣí wọ́n dì wọ́n mọ ọ̀tẹ̀ wọn dì wọ́n lọ mọ́ṣáláṣí wọ́n lọ́pọ̀ irun náà lé kí o irun ọ̀tẹ̀ ni ó sì dì inú mọ́ṣáláṣí kí a mọ́ bá ṣe ṣe àgbẹ̀nìkà tábà ti pláàni báyìí wáyé pláàni báyìí subhanallah kí wá ní ìyàtọ̀ yín pẹ̀lú àwọn oní pọ́lítíìsì ayé báyìí kọ́dà tí yín gan burú ju pọ́lítíìsì ayé lọ kí wọ́n lè di ọ̀tẹ̀ nínú mọ́ṣáláṣí sọkọlọ ọba kó ṣàánú fún wa tó kí ó ṣe iṣẹ́ rí nírọ̀rùn fún wa kó ṣe ìgbìmọ̀ràn ẹ̀ lọ́wọ́ lórí iṣẹ́ rí kó ṣe ní ìrọ̀rùn fún wa سبحانك اللهم وبحمدك ونشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم blowing the bell out for giving the next question. Was it appropriate to put somebody to pass or do nawafil on behalf of another? kí ọbẹ̀ gbàwẹ̀ àwẹ̀ àkínbáyọ̀ gba àwẹ̀ nígbà ń gbàwẹ̀ ẹni tí máa ń gbàwẹ̀ fún ẹni tó bá ti kú àwẹ̀ tí wọ́n sì máa ń gbà náà ni àwẹ̀ tí èèyàn bá lérí bóyá ẹnìkan sọ ní sọ pé òun lérí àwẹ̀ mẹ́ta fọlọ́run sọ kàn wá tí ìgbà wẹ̀ ń tó fi di pé ó kú sọ àbí àwẹ̀ tó ṣe pé èèyàn jẹ ọjà àwẹ̀ ń ara rẹ̀ ti wá yá kò sàn tó fi di pé ó kú àwọn tó bá jẹ́ àwọn àwòléyà rẹ̀ nípa àwọn tó wọ́n jogún rẹ̀ wọ́n bá pín àwẹ̀ sàn àwọn kí ọ̀kẹ́ wà láyé kọ́ ní bá ń gbà wẹ̀ kan àà ìṣèǹtì ń jẹ́ báwọn àbí ká yan náfìlà tàbí àǹbá yín yan náfìlà o ẹ̀yin lẹ́sìn ní ládàá o ìtújẹ ní jẹba o. wọ́n mọ̀ ọ́ ẹ̀ yóò tún máa gbowó pé yóò tún máa gbowó pé àwọn ń ṣe kò sí ti ń jẹ́ pé àǹbá yín gbàwẹ̀ ẹ̀wà mọ́wó sínú wa àti owó sáré so kò sí ti ń jẹ́ báwọn o àti bá bá bá yẹn ń ṣe fún yìí bí ṣe máa yín sinafila yìí à ń gbowó lọ́wọ́ yẹn kò nídìí ẹ̀yẹ́ máa sùn àwọn sábà bá yín sinafila wọn a kò kò sí tó ń jẹba wọn ìdọ́gbọ́n gbàrán lójú ní jẹba wọn lọ wọn àyìn lọ. salaamaleykum ìbéèrè yìí lọ báyìí ẹ dákun a gbọ́ pé wọ́n ní àwọn alùpùpù nìkan wọ́n máa ń wùkú ẹ dákun lẹ́yìn tó kún pé wọ́n àwọn òkú ni ti ọwọ́ ẹ dákun tó lẹ́yìn ìṣúná. náà wúwú òkú èmi náà gbọ́dọ̀ yẹn ní nǹkan bíi jẹ àrùn wà ní kankan wọn náà kàn ń béèrè ẹni nǹkan sọ ni pé ẹ gbọ́ wọn náà tún wú káàkiri làwọn ewu kú o àwọn ní àwọn ní oògùn náà máa ń máa ń wú òkú ẹyin báyìí padà wá wádìí ẹnìkan wá ṣàlàyé pé n tó fà wọn ní ní sáìdì ọ̀nà kú tó àbí wọn ní ẹni gbéyàwó rẹ kú ìmọ̀ bó ṣe rí níbí rọ́ mi ò àwọn ọmọ fún mi nù so bóyá yẹn náà lẹ́nu yẹn náà ń béèrè sọ àkẹ́lẹ́ tó sọ fún mi náà lẹ́yìn ìgbà pé wọ́n tún gbọ́rọ̀ ọ̀hún náà ni wọ́n sọ pé alùsùn náà wúkọ́ alùsùn náà wúkọ́ so ṣe rí kófò kú kéèyàn ó wù ó ní àwọn conditions tó lè fà á bóyá alápèjúwe nísìnyí wọ́n níbi tí wọ́n kọ́ mọ́sálásí sí wọ́n á sin òkú síbẹ̀ irú òkú yẹn wọ́n gbọ́dọ̀ hu kí wọ́n hu lọ sí ibòmí bóyá ìtẹ́ àbáyé mi so àbí kó jẹ́ pé wọ́n fẹ́ kọ́lé síbi ààyè ibi tí wọ́n sin òkú sí kò sí ní tó burú kéèyàn ò wù pé akọ̀lé sí àyàn àti fẹ́ kọ́lé lé sáré lérí lókun lérí làtẹ́jọ́ àwọn olùwòye tẹkùn kò bọ̀rọ̀ ànábìíní wà látẹ́jọ́ lè sùn alẹ́ lè kókó ẹ má jókòó lórí sàárè sòkín o wú sòkín ọkọ̀ ìtọ́jú mẹ́ ẹ ẹ sì má má sọ lórí sàárè tó dáa jù òun náà ni kí n wú òkú kú níbẹ̀ kí n lọ lè kú sí ibòmíì so àbí kó jẹ́ kó tiẹ̀ dẹ́jọ́ sọ wá ní á òkú yìí á fẹ́ ilé wa ní kókó kókó yàrá fẹ́ lulẹ̀ wa á wọ́n wu owó nǹkan rẹ̀ kú bẹ́ẹ̀ náà ni so gbogbo àwọn kan tó lè fàánù tí èèyàn bá fẹ́ wúrò kú èèyàn máa ní ẹ̀kọ́ ni ó padà gbọ́ pé àwọn tó ṣe kínní yìí ikú àwọn jà wọn máa tẹ̀kífìrí òun ni èèyàn máa lẹ́kọ̀ọ́ àìlẹ́kọ̀ọ́ ní máa ń fi tí ó jẹ́ nǹkan ẹ̀tọ́ yóò fẹ́ sọ di bí ìwọ̀ mọ́yàn lọ́wọ́ ẹwùjọ́ tí nílé kápóyà yìí àbúwọ́ márùn láti kó wọ́n fẹ́ wú wọ́n fẹ́ ìgbà sọ́fẹ́ kọ́ ilé yíò sójú mi àwọn ìsàlẹ̀ ti pọ̀ níbi ilé òun kí ni wọ́n láti ṣe ni kí wọ́n kọ́ gbé ìgbésẹ̀ kí wọ́n lọ sọlọ́pàá wọ́n lọ gba permission ní tọlọ́pàá wọ́n sì sọ fún gbogbo àwọn àgbàlagbà tí ń bẹ ládùúgbò wọ́n sọ fún ìmáàmù àlẹ́àgàn alájà àbú àlẹ́àgàn náà alájà dọ́kítà abubakar àlẹ́àgàn wọ́n sọ fún wọn pé táwọn fẹ́ ṣe lélẹ́yìí so wọ́n sì wò pé a kò sí problem sẹ́yìn pálájà àbú alájà àbú àwọn ni wọ́n bá wọn dọ́kítà àwọn ni wọ́n bá wọn ṣètò ní ìtẹ́ so bóòlù ti fẹ́ kó òkú wọ̀rọ̀wọ̀rọ̀ dé sí àlọ́fẹ́ wọ́tẹ́wọ̀n níwọ̀n wípé àkílẹ̀ lẹ́yìn so wọ́n ti sọ fẹ́ ti ń darí ìtẹ́pẹ́tọ̀ afẹ́ ṣe báyìí báyìí báyìí wọn náà ti ní kò sí problem wọ́n sì bá wọn àrẹ́ǹjì fún bí tí wọ́n tí wọ́n kó sí ní ìtẹ́ tó gbé ẹ̀kọ́ tí yẹn máa ń ní kún tí yẹn bá fẹ́ ṣe nù ni òfin ní di ìsọlẹ́nu wípé ah kí ló dé ẹ́fìsì ògún owó ni kí ló ń wú fún ní kankan oríṣiríṣi ni ẹ̀jẹ̀ wa ń gbọ́ so bẹ́ẹ̀ kí ni sì ń fà ni pé àìlẹ́kọ̀ọ́ àìlẹ́kọ̀ọ́ ẹ̀ àbí ìṣètò tó ń ṣètò tó ń ṣe bí lọ́la sọ pé nìkan ti ṣe rí ní òde ẹjọ́ yìí ó sọ wáyé pé tiẹ̀ ní ń dẹjọ́ sọ kọ́ lọ́kọ́ bẹ́ẹ̀ sànú fún wa wọ́n ti ṣe léyìn nísìnyí yóò tọdún mẹ́rin bá àbí jù bẹ́ẹ̀ lọ́kọ́ ni yóò fẹ́ tọdún mẹ́rin ṣé lọ́rin iná sì ní tòsí náà ni wọ́n rìpọ́ọ̀tù wọ́n fi lọ àwọn tí ń bẹ ládùúgbò pa fẹ́ ṣe nǹkan báyìí tó wọ́n ti lọ lè ṣe pẹ̀lú ìrọ̀rùn sọkọlọ́wọ́ wa kó kó ṣàánú fún wa wallahu a'lam alùsùnú ewu kú o tọ̀. náà ìbéèrè lọ báyìí ṣé dandan tí èèyàn bá fẹ́ ṣé dandan tí èèyàn bá fẹ́ ọmọ ọdún eighteen kí èèyàn tó ṣe hajj àti pé lákàtẹ́ lè fájú ṣé dandan ní sàlámù àlékún. naam ṣíṣe hajj náà láti kà nínú ẹni tó bá láǹfààní láti ṣe kékeré ṣe tó burú ń bẹ̀ tó bá tún dàgbà náà tó bá tún láǹfààní àti tún ṣe kó tún ṣe é iná ni a kà nínú hadith anabi sallallahu alaihi wa sallam pé arábìnrin yẹn bí anabi wípé sírú ọmọ yìí tó ní hajj anabi ní bẹ́ẹ̀ ni ó ní hajj naam lànàbí wí wallahu a'lam sọ̀rọ̀ kàtẹ́ fàjìrì ó wà ní àwọn súnà mọ́ akádà ni ní àwọn súnà tó kan pa kí ọmọ kí orí sì wà ń bẹ̀ gan anabi sallallahu alaihi wa sallam ó sọ pé rak'atay al-fajr khayrun min ad-dunya wa ma ó ní aka méjì tá ń kí ní alifájà rí lọ kí á tún bá wọn orí tó wà ń bẹ ó ju gbogbo ti mẹ́lẹ̀ ayé yìí lọ ní ládá tó wà ń bẹ tó kọ́ lọ́n kọ́ mọ́ṣá sí ní rọrùn fún wa náà. asalaamu alaykum tula onídọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀ pé ẹ kí ni sẹ̀ríà sọ nípa tí a dìde dúró nígbà tí wọ́n fẹ́ ṣe àdúrà níjẹ̀ máa rí tàbí ní ènìyàn nìkan. ìṣesí ìdìde máa dìde kí ẹ ṣàdúrà bóyá kí á ẹ dìde ẹ ṣàdúrà eléyìí àbí ẹja ti ká dúró fọlọ́run ṣe sí àwọn nàṣọ́rọ̀ ni sínú ṣe sí mùsùlùmí rárá so ní tọ́ba ti rí wọn bẹ́ẹ̀ tọ́ba ní àwọn afẹ́sà àdúrà níbẹ̀ dìde ní àjòkó rẹ sọmọ da wọn lóhùn so orí eléyìí nǹkan tí ó wà ní sùn ànábì sọlọ sọlám ni gbogbo ṣe sí yẹn bá wà náà ní kọ wà tó bá wà lórí ìjòkó mà ṣàdúrà rẹ tó a pé dúró náà ló bá wà tó sì ní ti ọkẹ bẹ́ẹ̀ lọ́hùn mà bẹ́ẹ̀ lọ́hùn ọba rẹ níbẹ̀ bákan náà ẹ tùràrí tó tí wọ́n fi tó fi ọtí akọ́ pẹ̀lú ẹ̀ ǹjẹ́ a lè fi a lè fi tàwé náà sí aṣọ. ok àwọn lọ́fíńdà àbí pẹ̀fíìmù tí wọ́n tí wọ́n nípa alcoholic túró lẹ́yìn ní tó dáa jù tí wọ́n bá rí tí kò ní òun ni kéèyàn wọ́n máa lò ṣùgbọ́n tí bẹ́ẹ̀ náà àfà tí wọ́n ní alcoholic wọ́n sọ yẹn kì í ṣe pé bóyá ọtí gangan ní jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní pé context kan ni nínú àwọn ingredient wọ́n fi ṣe wọ́n fi ṣe kíní wọn kì í ṣe pọ́tíkì gan ni so wallahu a'lam ìjọba tó lè súnmọ́ àtọ́sí science wọ́n mọ̀ nípa rẹ̀ dáadáa ẹ̀rí tó wà fún náà ni pé ńgbà tá a bá rí pé kébìlà wa kò sí ní ọ̀kánkán pé káwọ́ ni ọ wà bọ̀tí wá sí pé ogun bíi tí yẹn bá ti dé náà lè yóò ti máa wọ́ unless yẹn bá dictate pé a ah, ibi yìí kébìlà ní láti bend níbẹ̀ tó náà ni bí tó bá kọ́ bá ti find kébìlà rẹ̀ already tó ṣe pé ibi tó yẹ kó wà náà lọ́wọ́ àkóńdè kí n tó wọ́ níbẹ̀ mọ́ kí n ò dúró sí street ni so wallahu a'lam. Sàlámà lẹ́kùn. Ìbéèrè oní ìgbé ìgbé sáálé tí mo ní ẹ̀yìn ṣíà Ràfídà. Ṣíà Ràfídà tó ṣe pé gbogbo tí ń jẹ́ àwọn ìròyìn ṣíà ní ń bẹ lára rẹ̀ tó gbà pé Abubakar Siddiq kò kí ń ṣe mùsùlùmí Umar kì í ṣe mùsùlùmí Ali kì í ṣe mùsùlùmí Uthman kì í ṣe mùsùlùmí tó gbà pé Aisha kì í ṣe mùsùlùmí oníṣìnà ni Aisha tí wọ́n ń sí pẹ̀lú gbogbo àwọn sọ̀hábà irú ẹni àlékèrún lẹ́yìn ẹ̀ torí pé ọlọ́wọ́n bá ti ṣe ìdájọ́ lérí ẹ̀ ọlọ́wọ́n bá ní mọ̀hẹ́nìlẹ́yà ó ní كزرع أخرج شتى وغازاره واستبلغ واستوى على سوقه يعجب الزراء ليغيظ بهم الكفار wọ́n ṣe ráwọn sọ̀hábẹ́ yìí wọ́n ṣe dáa tó tẹ́mi ọlọ́run ọba tí mo fọ̀ wọ́n mọ́tán dáa tó ẹni tó bá jẹ́ kèfèrí èèyàn yóò máa bínú wọn ni sómi pé ẹni tó bá ń bínú àwọn ẹni yìí kèfèrí lónítọ̀hún sọ irú ẹni yẹn sì ní ẹ̀gbọ́dọ̀ irun rọ́fídọ̀ ṣíà kọjọ́ tiẹ́ yọ̀tà àwọn lẹ́gbọ́n gẹ́gẹ́ ni sọ kọjọ́ tiẹ́ sọ wallahu a'lam. asalaamualeykum. wa aleykum salaam. olùdó rẹ̀ bẹ̀rẹ̀ pé how could I greet an elderly person according to sunnah. ẹni tó bá jù yàn lọ sí ìwà bẹ́ẹ̀ kí òun sì salamu náà ni bá jẹ́ pé ẹni tó bá ní kó wọn fẹ́ salamu aleykum ẹ̀ka náà ni rẹ̀ ní mi lọ salamu sí tọ̀ ọ̀dà ẹ̀ka àárọ̀ o ẹ máa kí wọn káàárọ̀ tó akágbàlagbà bá ní tó wà lóun ọ̀fẹ́ salamu aleykum àmọ́ kò sí kúnlẹ̀ ń bẹ̀ kò sí títẹ̀ ń bẹ̀ kò sí nǹkan kan mí lẹ́yìn kí n kíyàn lásán tí wọ́n lọ wọ́n ẹ̀ lẹ́nu. salamu aleykum aleykum ẹ dákun ẹ fún wa ní àwọn àyà àkùnrin lórí ọ̀rọ̀ ìkúnlẹ̀. gbogbo aláti máa ń ṣàlàyé léyìí ọlọ́run máa sọ nù alukur'an ike wa anil masajida lillah wala tad'u ma allahi ahada. Sa'id ibn Jubayr ọ̀kan náà àwọn mufassirun ni tọ́jẹ́ tabi'in ó ní tọ́jẹ́ tabi'in ó ní ntí ń jẹ́ wa anil masajid lillah ó ní al-masajid máa ní a'da'u as-sujud àwọn oríkèé tá a máa fi ń tẹ̀ fọlọ́hùn fọlọ́hùn bá nìkan ṣoṣo náà ló ń ní àyà kan nù walillahi yasjudu ma fi samawati wal ard fọlọ́hùn bá ní èmi ni gbogbo tó wà ní sánmà èmi náà máa ń tẹ̀ fún wa shamsu wal qamar لا تسجدوا للشمس ولا للقمر واسجدوا لله الذي خلقهن إن كنتم إياه تعبدون so ọlọ́run ní àti gbogbo ndínmẹ́ sábà ti mẹ́rin mẹ́lẹ́ àtòrun àtòṣùpá èmi ni wọ́n máa ń tẹríba fún ọlọ́run ní báwọn kíní ìṣe wa tó yìí àtòṣùpá àti sánmà ìbọn ṣe tó àti òrùn ẹ gbọ́dọ̀ tẹ̀ fún wọn èmi ọlọ́run nìkan oṣù ni kẹ́ ẹ máa tẹ kọ̀kọ̀rọ̀ fún tó akẹ́ bá ní mi sìn o tẹ̀lé lómi sìn so ìwé lẹ́yìn ni àwọn ayé Al-Qur'an tó kọ̀ ẹ fi àgbọ̀dọ̀ gbé títẹ̀ fún ẹlòmíì àti ọlọ́wọ́n balẹ̀ kan oṣù so wallahu a'lam bẹ́ẹ̀ ni àwọn àṣírísí náà wà lóríṣiríṣi so wallahu a'lam náà. Uh, asalaamualeykum. wa aleykum salaam. ìbéèrè lọ báyìí síbu to dey added a meeting a meeting with girls. tó bá yẹ pé àwọn tí wọn fẹ́ bá sọ̀rọ̀ bóyá kámẹ́pẹ́ ní meeting lásán bóyá kíkọ́ wọn lẹ́kọ̀ọ́ tó wá pé n tó dáa jù òun ni kó jẹ pé kéèyàn kan wà níbì kan kó má jẹ pé bóyá máa ríra yín sọ àmọ́ tó wá jẹ pé kò sí àǹfààní irú rẹ̀ wí kẹ wà níbì kan kẹ má ríra yín sòtú wa pé ó bá rọrùn náà kẹ ìjòkó ẹni tó bá kàn sọ̀rọ̀ bóyá ọkùnrin àbí obìnrin tó bá wọn ọkùnrin tó bá fẹ́ bá àwọn obìnrin sọ̀rọ̀ òun náà ni kó mú ẹ̀mí rẹ̀ lọ́wọ́ tó bá wọn pé wọn bá ń lè ṣe kọ́mọ̀wulẹ̀ kọ́mọ̀wulẹ̀ dúró láàrin wọn kó wọn bá wọn sọ̀rọ̀ so irú ẹni ó nídìí kó mẹ́mi rẹ̀ lọ́wọ́ àmọ́ èyí tó dáa jù pé kó wà ní ẹ̀yìn wàrà hijab bí àwọn takọ́tì nìkan ní òfin máa bá àwọn obìnrin tó bá bá sọ̀rọ̀ tó bá sọ̀rọ̀ so òun ni ọ̀nà tó dáa jù àmọ́ anabi sallallahu alayhi wa sallam kúrò àti àwọn abẹ́bóbìnrin sọ̀rọ̀ anabi sallallahu alayhi wa gan ń bẹnu Bukhari ipe anabi sallallahu alayhi wa sallam ó ń ṣe khalwa ma al-ajnabiyya amama an-nas anabi ń bá obìnrin kan sọ̀rọ̀ àwọn sọ́ọ́bà láwọn òdì mọ́ táwọn méjì ń sọ tó ń discuss but àwọn ń wọ lọ́wọ́ ká báyìí ń kò sábúrú níbi kéèyàn bá obìnrin sọ̀rọ̀ tó bá jẹ́ kí ibi yẹn bá ti ń rí yàn tí èkó bẹ́ẹ̀ lọ hámọ́kọ́lọ́fì kan àbẹ́wà nínú yàrá kan sọ náà ni àwọn tó bá pé ibi táwọn yẹn bá ti ń rí tẹ̀síjọ́ sọ̀rọ̀ abẹ́ kíra yín abẹ́jọ́ sọ̀rọ̀ abẹ́ òun bèrè kankan lọ́wọ́ abẹ́ òun ní bèrè kankan lọ́wọ́ rẹ ni kò sí nǹkan tí ó burú bí àdìsí yẹn ń bẹ Bukhari sọ wallahu a'lam. Assalamu alaikum. Wa alaikum assalam. If a, if, if a Muslim pray a certain prayer with a particular plot and stop not and unknowingly and discovers some days later, is it to pray to pray that particular prayer or the whole prayer similarly? Tí wọ́n bá kírun tí ó fa aṣọ tó dọ̀tí àbí aṣọ tí ẹ̀gbin wà mẹ́tò fi kírun kò sì máa bóyá ọjọ́ ti wá lọ bóyá bíjọ́ kẹta ní nǹkan lọ àìsàn wá rí pé ah, aṣọ́kú mo fi kírun jẹta yẹ gbé wọn bẹ̀ kò sí nǹkan tí ó ṣe máa kò ní dárùn yẹn padà mọ́ ìtàn náà nù wallahu a'lam tọ́lọ́ ní rabbana la tu'akhizna in nasina aw akhta'na náà. assalamu alaikum ìbéèrè yìí wábà yẹ jọ àwọn kan ní onígbàgbọ́ lè wọ kíláàsì báwo ni àyà yìí kọ́ مجاز فلا تقم فلا تقم من سخطه naam ọ̀rọ̀ nípa wíwọ mọ́ṣáláṣí fẹ́ tó bá jẹ́ àwọn christian àbí jew sọ̀rọ̀ yẹn àwọn ẹ̀rí wà kíkú wọn lè wọbẹ̀ sọ àmọ́ mọ́ṣáláṣí madina àti mọ́ṣáláṣí kaaba tí wọ́n gbọ́dọ̀ débẹ̀ ẹ̀rí wà fún yòó kọ́ra ibùn nínú fatwa sheikh ibrahim ali sheikh wọ́n bi wọ́n ipe ṣé ẹni tó bá jẹ́ ẹni kò kí ń ṣe mùsùlùmí tó jẹ́ yahudi àbí nasara tó lè wọ madina ṣéèkì ni ó lè wọ mọ́sáàsì mọ́ni tó akó bá ní nǹkan tó fẹ́ ṣe ń bẹ̀ bí wọ́n fẹ́ sùn kankan ṣe tó àwọn tó ní ṣe pẹ̀lú àwọn engineering kìíní tó fẹ́ ṣe ń bẹ̀ tí wọ́n ní ó lè wọ kó sin tí ó sì tán kọjá lè tó mí pé àwọn mọ́láṣí òkú náà tí wọ́n lè wọ ibẹ̀ àmáyà yìí alimusirikun náà lòún bá wí àwọn ẹlẹ́bọ pọ́nbélé innamal mushrikuna najazun sọ́ọ́dì kó kílẹ̀ àmì pé dájúdájú àwọn ẹlẹ́bọ <coughs> ẹ̀gbin ni wọ́n sọ àwọn ni ọ̀yà yìí ń bá wí sọ wallahu a'lam. bákan náà wọ́n ní abẹ́fẹ́ yìí pé sílẹ̀ ni wọ́n pe àwọn kírísítẹ́nì ní onígbàgbọ́ àbí àwọn jíì ní onígbàgbọ́. ìyá lè pè wọ́n ní alùkìtàbù àwọn tí a fún ní tíra ìjìbá yẹn sì rí pé ní ẹlẹ́sìn míì yẹn gbọ́dọ̀ pè wọ́n ní onígbàgbọ́ gbọ́dọ̀ pè wọ́n ní ọmọ ìyá wa yẹn pè wọ́n ní ẹlẹ́sìn kejì ìyẹn ọmọ kátí yẹn ń sọnù ẹ̀sìn òpé méjì nínú dínà ìndàlọ́hí alìsílám ẹ̀sìn nìkan ní islam so ẹ̀yin lẹ́gẹ́ àwọn ẹlẹ́sìn míì àbí àwọn tí wọ́n àwọn tó ń jẹ́ kírísítẹ̀nì àwọn kọ́mọkẹ́ ọlọ́mọ ẹlẹ́yà anábì Ìsá mo ní ànábì ìsàbò á àwọn kírísítẹ́nì àbí kò pè wọ́n ní jíù àbí kò pè wọ́n ní àwọn alukitab gẹ́gẹ́ bọ́lá wọn bá ṣe pè wọ́n sọ wọ́n lọ ìdápọ̀ àwọn afẹ́fẹ́ mú fóònù ẹ̀ kíyèsí o. Ah,